ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè ti bá ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà aláṣẹ buhari sọ yìí fún àjọ àwọn orílẹ̀‐èdè tí ọrọ̀ ajé wọn wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ commonwealth mo máa tẹ̀lé ipasẹ̀ olóògbé musa umar yar'adua gẹ́gẹ́ bí aláṣẹ tí ń bá dé orí àlééfà aláṣẹ tuntun àṣẹ̀ṣẹ̀dìbò Bọ́lá Ahmed Tinubu sọ yìí jáde àwọn ọmọ Nàìjíríà ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún méje níye one thousand seven hundred tí wọ́n sá fún ogun ní orílẹ̀-èdè Sudan yóò balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ṣèlérí láti ṣe àtúnyẹ̀wò lórí orúkọ àwọn olùdìbò ní kété tí wọ́n bá gba ọ̀rọ̀ tó ń taṣẹ́ lọ́dọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà nínú ìròyìn ilẹ̀ òkèrè ọba charles ẹlẹ́ẹ̀kẹta aya rẹ̀ camilla ni wọ́n ti dé adé ọba àti olórí ní westminster abbey nínú ìròyìn eré ìdárayá adilẹ́mú gbùngbùn fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ti fi ọwọ́ sí ìwé àjọṣiṣẹ́pọ̀ gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ akọ Jerusalem ẹ kú dédé àsìkò yìí láti kànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí ti ń ṣe ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2023 ìròyìn àgbáyé òun la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq àbíọ́dún ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ti ń wí fún àjọ commonwealth ìyẹn àwọn orílẹ̀-èdè èyí tí ọrọ̀ ajé wọn wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ra wọn wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ló ti dé bá ètò ìjọba àwarawa nílẹ̀ nàìjíríà o aláṣẹ muhammadu buhari sọ yìí jáde wípé òun lè fọwọ́ lùyà pé ètò ìdìbò tó wáyé ní ọdún 2023 lórílẹ̀‐èdè wa nàìjíríà ló wá láìsí wàhálà tàbí ìjọ̀gbọ̀n aláṣẹ Buhari sọ̀rọ̀ yìí lánàá ti ṣe Friday lákòókò tí ó ń jòkó ṣe ìpàdé ńlá pẹ̀lú àwọn aláṣẹ aláṣẹ láti àwọn orílẹ̀-èdè èyí tí ń bẹ lábẹ́ àjọ Commonwealth ìyẹn àjọ tí àwọn orílẹ̀-èdè wà tí ọrọ̀ ajé wọn sì wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lúra wọn aláṣẹ Muhammadu Buhari ni ó ń jòkó ṣe ìpàdé yìí pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè yòókù níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí yóò sì kọlu agbami ètò gbígbé adélé ọba Charles ẹlẹ́ẹ̀kẹtàdínlórí tó ń ti aya rẹ̀ lónìí o ìròyìn lẹ́yìn tí ọ̀gá àgbà ti ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn fún aláṣẹ Muhammadu Buhari Garba Shehu tí ó fi léde níbẹ̀ ló ti ń ṣàlàyé pé aláṣẹ Muhammadu Buhari gbóṣùgbà kalẹ̀ láì fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú ipa ribiribi èyí tí wọ́n kó láti rí pé kò sí wàhálà ìjàgùdù tàbí ìdààmú rárá ní orílẹ̀-èdè nàìjíríà lákòókò tí ètò ìdìbò wáyé aláṣẹ muhammadu buhari níbẹ̀ ló ti ń wí fún àwọn aláṣẹ ìyókù wípé inú òkun dùn láti ṣàlàyé fún ọ wípé ìtẹ̀síwájú ló ti ń dé bá ìjọba àwarawa orílẹ̀-èdè nàìjíríà o ó pé àwọn ọ̀dọ́ ni wọ́n ṣiṣẹ́ ribiribi lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò àgàgà lákòókò táwọn náà bọ́ta láti du ipò kan àti míì ó kú pẹ̀lú òfin èyí tí òun buwọ́ lò lọ́dún 2018 tó fà sílẹ̀ fún àwọn ọ̀dọ́ láti bọ́ta kí àwọn náà bẹ̀rẹ̀ sí ní du ipò kan tàbí míì ló fún wọn láǹfààní láti gùnwóyè gẹ́gẹ́ bí àwọn tí yóò jẹ́ aṣòfin àtàwọn tí yóò jẹ́ ọ̀gá àgbà láwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà o aláṣẹ muhammadu buhari tún tẹ̀wájú pé òun lè fọwọ́ rẹ̀ sọ̀yà wípé àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ní ilẹ̀ adúláwọ̀ pátápátá ni wọn yóò jókòó ṣe ìpàdé ńlá kọ̀pọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àyípadà tàbí wá àyípadà káàkiri ilẹ̀ àgbáyé ó pé ìpàdé yìí yóò wáyé ní olúlu àbújá ní ọjọ́ kẹsàn-án ti di ọjọ́ kẹwàá oṣù karùn-ún èyí tí a wà yìí tó jẹ́ tàjọ commonwealth fáwọn ọ̀dọ́. aláṣẹ tuntun àṣẹ̀ṣẹ̀dìbòyàn orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fọwọ́ lùyà wípé òun ṣetán láti tẹ̀lé ipasẹ̀ olóògbé aláṣẹ tẹ́lẹ̀ rí Umaru Musa Yar'Adua Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tó jẹ́ aláṣẹ tuntun àṣẹlẹ̀mọ̀ nílẹ̀ wa Nàìjíríà sọ̀rọ̀ yìí jáde lákòókò tí wọ́n ń ṣe àyájọ́ ọdún kẹtàlá lẹ́yìn tí aláṣẹ tẹ́lẹ̀ rí olóògbé Musa Yar'Adua ti filẹ̀ ṣàṣọ̀bùrà bọ́lá ahmed tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lánàá ló pe umar musa yar'adua ló jẹ́ ọ̀rẹ́ òun tòótọ́ tó sì fi òótọ́ nílò fóun lákòókò táwọn jọ wà ní agbára o wọ́n pe yar'adua ni ó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí tó sì jẹ́ gómìnà kan tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ lápá àríwá wọ́n pe dókítà Goodluck Ebele Jonathan lẹ́yìn tó ó jẹ́ igbákejì fún musa yar'adua náà sọ̀rọ̀ lákòókò tí wọ́n sọ̀rọ̀ lórí ìrántí olóògbé musa yar'adua ẹ̀tún e, ti jẹ́ igbákejì aláṣẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà àtíkù abáka tó náà tún dupò fẹ̀kàntẹ́lẹ̀ sínú ipò aláṣẹ orílẹ̀‐èdè wa nàìjíríà lọ́dún ẹ̀ńtírì òun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú olóògbé musa yar'adua aláṣẹ tuntun àṣeyẹdẹgbẹ̀yàn tilẹ̀ wa nàìjíríà ló pé níṣe ni musa yar'adua ló mú ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ètò ìdìbò tàbí ètò tó níṣe pẹ̀lú ìdàgbàsókè mú ìjọba àwarawa lọ sókè dáadáa ó pe aláṣẹ musa yar'adua èyí tó ti di olóògbé ni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti pé ìdàgbàsókè tó ń ti àmúgbòrò ló dé bá ilẹ̀ wa nàìjíríà o Bọ́lá Ahmed Tinubu ó tẹ̀wájú pé òun ò ní gbàgbé ìjẹ́gàdúrà lórí bó ti ṣe fi ọwọ́ ẹ̀ gbọ́n tòun tàbúrò mú òun lákòókò èyí tó wà ní agbára bó tilẹ̀ jẹ́ pé ó ti pé ọdún mẹ́tàlá lẹ́yìn tí Musa Yar'Adua tó ti filẹ̀ ṣaṣolúbolára àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ò ní gbàgbé ó kó bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2010 òun ni Musa Yar'Adua ni ó fi àyè sílẹ̀ tí wọ́n sì padà gbé ẹlòmíì sípò ní ìgbà tó yá ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà tó mú ti aláṣẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà goodluck èbèrè jonathan òun náà tẹ̀wájú wípé ẹni tó jẹ́ músílẹ̀ àdúrà ó jẹ́ ọ̀gá àgbọn àgbà túnú òun sì lù sí gidi gan lákòókò èyí tí ó wà nípò bala ahmed tinubu náà tún tẹ̀wájú pẹ̀lú ọ̀rẹ́ tirẹ̀ wípé àkókò tíjọba àdúrà wà nípò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe fún ọmọ nàìjíríà ló mú ìdùnnú wá síbẹ̀ òun ṣetán láti tẹ̀wájú pẹ̀lú ìgbésẹ̀ èyí tó gbé tí ò sì parí rẹ̀ kó tó lọ́bọ́lódùmarè. àwọn ọmọ nàìjíríà èyí tó tó ẹgbẹ̀rún kan ó lé ní ọgọ́rùn-ún méje ni yóò balẹ̀ gùdẹ̀ lónìí sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé àwọn ọmọ nàìjíríà èyí tí ń sàásánlà fún ẹ̀mí ara wọn látàrí ogun èyí tó bẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Sudan tí wọ́n tó ẹgbẹ̀rún kan ó lé ní ọgọ́rùn-ún méje ìyẹn one thousand seven hundred ni yóò balẹ̀ lónìí sórílẹ̀-èdè nàìjíríà o àjọ nidcom èyí tí ń rí sí kíkọ́ ọmọ nàìjíríà padà wá sílẹ̀ yìí látàrí ìgbà tí ogun ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè sudan lọ́fọ̀rọ̀ yìí léde ẹni tó jẹ́ ọ̀gá àgbà abdulrahman balógun tí ó ń rí sí fífọ̀rọ̀ léde fún àjọ nidcom ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ nàìjíríà wọ̀nyí yóò balẹ̀ lónìí ní pápákọ̀ òfurufú nnamdi azikiwe wọ́n pẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé ogunlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà ló ti balẹ̀ tẹ́lẹ̀ ní àná tí wọ́n pákó òfurufú orílẹ̀-èdè wa nàìjíríà èyí tí ń bẹ ní nnamdi azikiwe lólùwà àbújá o balógun tẹ̀wájú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó pé yóò tó ìṣẹ́jú méjìlá sí àkókò tó ń sọ̀rọ̀ kí ọmọ nàìjíríà tó balẹ̀ láti orílẹ̀-èdè egypt sórílẹ̀-èdè nàìjíríà ó pé àwọn kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ balẹ̀ tó lánàá tí wọ́n sì tó ogóje níye tí wọ́n tó bí obìnrin bíi méjìdínlógójì níye tóun ti ọkùnrin méjì péré àmọ́ lọ́lọ́ báyìí orílẹ̀-èdè nàìjíríà ti retí àwọn tí ó jẹ́ ìsọ̀rí kẹta àwọn nàìjíríà ti ń bọ̀ lọ́nà. àwọn tí ó jẹ́ ikọ̀ tí ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ìyẹn àjọ INEC wọ́n fọ̀rọ̀ léde wípé àwọn ṣetán láti ṣe àyẹ̀wò sórí àwọn orúkọ èyí tí ń bẹ lórí àwọn tí ń lẹ́fààní àti dìbò nílẹ̀ wa nàìjíríà bí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí bá ṣetán láti fún àwọn ní ọ̀rọ̀ tàbí àṣẹ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà Rotimi Oyèkànmí ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó pọn náà káwọn kọ́kọ́ gbà èsì ọ̀rọ̀ tó ń ti àṣẹ láti ọwọ́ àwọn tó jẹ́ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà káwọn tó tó gbé ìgbésẹ̀ èyí tó tọ̀nà o bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ adarí kan ní ilé-ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò Lékè Àbẹ́jídé ohun tí ń ṣojú fún ẹkùn Yágbà East tòun ti west àti mọ̀pámúró òun ló fìdí rẹ̀ múlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kọ́sán irú rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti jọ́lọ́run nípè ni wọ́n sì wà ni orúkọ wọn sì wà lórí àwọn tí yóò dìbò ní orílẹ̀-èdè nàìjíríà o ó pé fún ìdí èyí ó yẹ kí àjọ elétò ìdìbò bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò tó tọ̀nà sórí iye èèyàn tó ṣì ń dìbò nílẹ̀ wa nàìjíríà kí wọ́n sì máa lórúkọ àwọn tó ti jọ́lọ́run nípè o àmọ́ ọ̀gá àgbà tí ń rí sí fífọ̀rọ̀ léde fún àjọ INEC Rotimi Oyèkànmí ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ báyìí àwọn sì ń dúró de èsì láti ọwọ́ ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà táwọn ò sì ní kọ̀rọ̀ sí wọn lẹ́nu. agbẹjọ́rò fún Ike Ekweremadu Káyọ̀dé Àjùlọ ó ti kọ lẹ́tà ránṣẹ́ sí ọba Charles ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé kí ọba Charles ẹlẹ́ẹ̀kẹta ṣe ìdáríjì fún aka Lórẹ̀madò lẹ́ni tó jẹ́ igbákejì adarí ní ilé ìgbìmọ̀ asòfin àgbélẹ̀dẹ́ wa nàìjíríà fẹ̀ǹkàntẹ́lẹ̀ o ó pé àti ìyàwó rẹ̀ Beatrice pẹ̀lú dókítà wọn àjùlọ nínú lẹ́tà rẹ̀ ló ti pé òun gbóṣùbà Káríláì fún ọba Charles ẹlẹ́ẹ̀kẹta lórí bó ti ṣe gùn wòye tó sì tún gbọ̀ pa àṣẹ lónìí tí ń ṣe ọjọ́ sátidé níbẹ̀ ló ti wá ń ṣàlàyé pé òun ò ní gbàgbé ọwọ́ aka Lórẹ̀madò aya rẹ̀ Beatrice pẹ̀lú dókítà obìnà ọ̀bẹ́ta léyìí tí wọ́n ti wọ́n lọ sí ẹ̀wọ̀n ọdún mẹ́sàn-án pẹ̀lú ọdún mẹ́rin àti ọdún mẹ́wàá ní sẹ̀sẹ̀ ń tẹ̀léra wọn ó ilé ẹjọ́ tó wà ní old bali èyí tó ń bẹ ní ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n rán àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ síwọ̀n níbẹ̀ ni agbẹjọ́rò ti ń tẹ̀wájú ìyẹn àjùlọ wípé kí ọba àlàyé Charles ẹlẹ́ẹ̀kẹta kí ó fi ojú àánú wo Ike Ekweremadu kó sì wo àánú rẹ̀ láti yọ ọ́ kò ní wàhálà àti àjàgà ẹ̀wọ̀n èyí tó wà o ìròyìn náà tún ṣàlàyé tẹ̀wájú wípé ó jẹ́ ohun ìbànújẹ́ fún òun wípé ẹbí ike Eporemadu ló ti wà nínú ìbànújẹ́ tí nǹkan sì ti polúkú muṣu fún ọ pátápátá báyìí àmọ́ pẹ̀lú wípé wọ́n jẹ́ òbí tí wọ́n sì ní ìfọkàntán láti ṣe ìtọ́jú ọmọ wọn láì fẹ́ kí ọmọ náà kú ìyẹn Sumia lẹ́ni tí ó ní wàhálà pẹ̀lú kìdìnrín níbẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ wípé kí ẹni tí ó jẹ́ ọba láyé Charles kí ó fi ọwọ́ agbára rẹ̀ láti yọ Ike Ekwuremadu kúrò nínú àjàgà èyí tó wà lọ́wọ́lọ́wọ́. àjọ tí ń rí sí ìṣòwò kúmọkùmọ lórílẹ̀‐èdè nàìjíríà efcc ló ti pé àwọn ti fọwọ́ gán ni àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá méjìléní ọgọ́ta níye tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wàhálà sílẹ̀ tí wọ́n sì ń fi ọgbọ́n àlùkọ́rí láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn lórí ìkànnì ayélujára wọ́n pé ọ̀kan lára wọn náà ni arákùnrin kan èyí tí ń sìndú rẹ̀ ìyẹn àgùnbánirọ̀ pẹ̀lú ẹnìkan èyí tó ti ṣẹ̀wọ̀ rí ìròyìn tẹ̀wájú pé iléeṣẹ́ àjọ EFCC tó fi ìdí kalẹ̀ sí ìlú Ìlọrin ni wọ́n fi ìdí ròyìn múlẹ̀ àjọ EFCC pẹ̀lú àwọn wọn lọ́ti ṣàlàyé pé ogunlọ́gọ̀ àwọn ọkùnrin wọ̀nyí tọ́wọ́ àwọn bá wọ́n ní ṣe pẹ̀lú lílo jìbìtì lórí ìkànnì ayélujára lẹ́yìn tí òfin kẹ̀yìn sí pátápátá àjọ EFCC ṣàlàyé nínú ọ̀rọ̀ wọn wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àwọn pa wọ́n kí wọ́n tó pé méjìléní ọgọ́ta níye lẹ́yìn tọ́wọ́ àwọn bá ọ̀gá àgbà Wàsíù wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ àwọn kọ́ ti ẹlẹ́kùn kan tá a mọ̀ sí Rájí Wàsíù Babátúndé léè tẹ́ pé ó jẹ́ àgùnbánirọ̀ àmọ́ ó ń hùwà èyí tí ò tọ̀nà wọ́n fi ìdí múlẹ̀ wípé ọwọ́ bá pẹ̀lú àwọn bíi márùndínlọ́gbọ̀n míì léè tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wu ìwà èyí tí ò tọ́ ní ìlú Ìlọrin láti bẹ̀rẹ̀ sí ń lọ́ni lọ́wọ́ gbà ní agbègbè ìlú Ìlọrin o wọ́n pé kódà ẹnìkan léyìí tí òun náà tún jẹ́ ọ̀kan lára àwọn tó ti lọ síwọ̀n rí lọ́wọ́ àwọn tó bá Salaudeen Mohammed ohun tí ó jẹ́ agùnbánirọ̀ ni àti àwọn bíi márùndínlógójì míì lọ́wọ́ àwọn tó gbà bákan náà ní ìlú Ìlọrin àjọ EFCC pẹ̀lú ọ̀rọ̀ wọn pé àwọn gba àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn àwọn gba mọ́tò àwọn gba fóònù pẹ̀lú àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti oògùn abẹnugọ̀ngọ̀ lọ wọ́n bẹ̀ wọ́n pé orúkọ àwọn tí wọ́n padà mú ni wọ́n padà fi léde gẹ́bi Yusuf Ahmed Abdulaziz Ademola Sulaiman Mustafa, Yakin Ibrahim Samuel Adébáyọ̀ Rahim Moshood Batmos Yusuf Nurudeen Abdulmajid Abiodun Ayomide àti àwọn yòókù. iléeṣẹ́ ọlọ́pàá èyí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ kan ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ní olúluwa àbújá lọ́wọ́ àwọn ti tẹ ọmọdékùnrin kan ìyẹn Emmanuel John tó gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ Monday John o iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí kalẹ̀ sólùwà Àbújá látẹnu ọ̀gá àgbà alákòóso fúnléeṣẹ́ ọlọ́pàá ní olùwà Àbújá Haruna G. Garba ni wọ́n ti fi rẹ̀ múlẹ̀ pé ọmọdékùnrin Emmanuel John tí ò ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ lọ́wọ́ àwọn ti bà á iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pípé ní ìgbà tí àwọn bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìwádìí èyí tó lọ ní lẹ́yìn ìgbà tí Monday John tó ti jọlọ nípè lẹ́yìn ìgbà tí àwọn sì gbọ́ ìròyìn wípé Monday John àti aya rẹ̀ ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jà kí Emmanuel John ti ń ṣe ọmọ wọn kó tó lọ rí mú ọmọ dó láti fi pa bàbá rẹ̀ ìyẹn Monday John ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Monday John àti aya rẹ̀ ń jà àmọ́ ọmọ wọn Emmanuel John ni ó bínú tán tó sì fọwọ́ ìrọ́ ìyá rẹ̀ sọ́tún ó di pé yóò fi ọmọ dó fi pa bàbá náà wọ́n pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó fi ọmọ ọdún yìí gún bàbá rẹ̀ pa ló padà sá kò ní ilé ìròyìn fi ètò rẹ̀ múlẹ̀ pé ní ọjọ́ kejì oṣù karùn-ún yìí lọ́wọ́ padà bá Emmanuel John tí ó ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ lẹ́yìn ìgbà tí ó pa bàbá rẹ̀ ní ọdún èyí tẹ̀wá yìí. nínú ìròyìn ilẹ̀ òkèrè ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí wípé ilẹ̀ gẹ̀ẹ́sì ni wọ́n ti gbé àdélé Charles ọba Charles ẹlẹ́ẹ̀kẹta lórí pẹ̀lú ní ibi tí a mọ̀ sí Westminster Abbey pẹ̀lú aya rẹ̀ Camilla gẹ́gẹ́ bí olórí láàfin ọba mọ̀ pé èyí ló wáyé láti ọdún 1953 tí wọ́n ti jẹ oyè ọba sẹ́yìn tàbí olórí sẹ́yìn o ìròyìn tẹ̀wájú bákan náà wípé èèyàn tí ó tó ẹgbẹ̀rún méjì ó lé ní igba ni wọ́n ń bẹ lákòókò tí wọ́n wúyè lónìí wọ́n pe àwọn tó jẹ́ ẹ̀bí ọba pẹ̀lú àwọn léèkàn léèkàn láwùjẹ tí wọ́n tún jẹ́ gbajúmọ̀ àdarí nù ìjọ àwọn adarí àdarí èyí tí ń bẹ ní àwọn orílẹ̀-èdè pẹ̀lú ti àjọ commonwealth ni wọ́n jókòó tí wọ́n sì pé tìbì sí ibi tí wọ́n ti gbé adé lé ọba alayé jà sí ẹlẹ́ẹ̀kẹta lórí o ìròyìn tẹ̀wájú fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ní ààfin Burkina Palace ni wọ́n ti jókòó láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tó ń ti rí i pé ibẹ̀ wà lónìí dìgbì fáwọn èèyàn láti wà níbẹ̀ o wọ́n pe ọ̀bàlàyé Charles ẹlẹ́ẹ̀kẹta níbi tí ó gbadé rẹ̀ tán ni ó lọ sí ààfin rẹ̀ ìyẹn Burkina Palace láti lọ rí bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn káàbọ̀ wípé òun ti gbadé gẹ́gẹ́ bí ọ̀bàlàyé tuntun ní ilẹ̀ gẹ̀ẹ́sì ẹ wo díẹ̀ nǹkan èyí tó wà lóde. The Lord who anointed Jesus at his baptism, so anoint you this day, that you might exercise authority with wisdom and direct your counsels with grace, that by your service and ministry to all your people, justice and mercy may be seen in all the earth. adélẹ́yẹ tó jẹ́ wa mú fúnlẹ̀dì nàìjíríà àmọ́ gbá bọ́ọ̀lù délé fún ikọ̀ apo jerusalem ni ó tún ti fọwọ́ sí ìwé àṣìṣẹ́pọ̀ gbá bọ́ọ̀lù dáadáa délé fún ikọ̀ apo israel jerusalem lẹ́ẹ̀kan sí ìwé yìí fi léde wípé ikọ̀ agbábọ́ọ̀lù kan ti bẹ̀ ní orílẹ̀-èdè ti israel ló jẹ́ pé tó ń pè ní apo jerusalem ni agbábọ́ọ̀lù adébáyọ̀ adélẹ́yẹ ti fọwọ́ sí ìwé láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ níbẹ̀ o Adeleye léyìí tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń dépò yẹnu pé ó ṣeé ṣe kókó nínú ikọ̀ agbábọ́ọ̀lù Apollo Jerusalem tẹ̀síwájú lọ sínú ikọ̀ míì ti bẹ ní orílẹ̀-èdè Germany tàbí Belgium ló ti padà wọ̀gìlé àwọn àrísọ̀rọ̀ ti lọ lọ́wọ́ lọ́wọ́ báyìí Adébáyọ̀ Adeleye tí òjò ọmọ ọdún mẹ́tàléní ogún lọ ló ti tẹ̀wájú láti fọwọ́ sí ìwé tẹ̀wájú iṣẹ́ pẹ̀lú ikọ̀ Apollo Jerusalem ti orílẹ̀-èdè Israel láti tẹ̀wájú bẹ̀rẹ̀ sí máa bá wọn bá bọ̀ níbẹ̀ àgbọ́ wípé ẹni tó jẹ́ adélẹ́gbùgbùn yìí ló bá darapọ̀ mọ́ ikọ̀ apò Jerusalem ní láàrin ọdún 2018 wọ 2019 àmọ́ kí wọ́n gbé sókè sí àwọn ikọ̀ èyí tó ga jùlọ nínú ikọ̀ apò Jerusalem náà àgbọ́ nínú èyí tó padà ń tẹ̀wájú wípé agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles ni wọ́n kọ́ pè lánàá àkọ́kọ́ ní oṣù kẹfà ọdún 2022 láti wá gbá bọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà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 sí gbígbá ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè tíríà aláṣẹ buhari sọ èyí fún àjọ àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ ajé wọn wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ìyẹn àjọ commonwealth mo máa tẹ̀lé ipasẹ̀ olóògbé umar musayagadua gẹ́gẹ́ bí aláṣẹ tí bá dé orí àléfà aláṣẹ tuntun àṣẹdìmíyàn bọ́lá ahmed tinubu ló wí bẹ́ẹ̀ àwọn ọmọ nàìjíríà ẹgbẹ̀rún kan ó lé ní ọgọ́rùn-ún méje ní one thousand seven hundred tí wọ́n sá fún ogun ní orílẹ̀-èdè Sudan yóò balẹ̀ sórílẹ̀ nàìjíríà lónìí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà INEC ṣèlérí láti ṣe àtúnyẹ̀wò lórí orúkọ àwọn olùdìbò ní kété tí wọ́n bá gba ọ̀rọ̀ lọ́dọ̀ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ilẹ̀ òkèrè ọba Charles ẹlẹ́ẹ̀kẹta aya rẹ̀ Camilla ni wọ́n ti dé adé ọba àti olórí ní minister Abe ìròyìn eré ìdárayá àdèlé ń gbògùn fún ikọ̀ Super Eagles orílẹ̀ Nàìjíríà ti fi ọwọ́ sí ìwé àjọṣiṣẹ́pọ̀ gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ Apple Jerusalem kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tààmú wa fún yín Sọ́ní Sọ́dí Kábíọ́dún náà ló ti kàwé wá fún yín títí dìgbà míì jẹ́ jẹ́ jẹ́ o.